ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná jẹ́ ìṣẹ̀lẹ̀ búburú tí ó máa ń ṣẹlẹ̀ sí àwọn ènìyàn tí wọn kò lè gbàgbé nítorí ilékílé ọ̀dẹ̀kọ́ọ̀dẹ̀ tàbí ibikíbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún bá ti wáyé ó máa ń ba ọ̀pọ̀ dúkìá jẹ́ ó máa ń gba ẹ̀mí àwọn ènìyàn ó máa ń sọ ọ̀pọ̀ ènìyàn sí kolobo. aṣọ ẹyọ kan tó kù sí mi látànà rẹ̀ àná ni mo rọmọ ẹ tó ń múra mo ní dáńgà ọlọ́run àti tún ayé ẹ ṣe ah, ọlọ́run máa ṣeun àṣẹ àrímọ tí ọmọ arọmọ yẹn lánàá èmi yẹn kọ́ sẹ́pẹ́ lọ́mọ lórí aṣọ ẹ kó wọ̀ ọ́ lọ́ọ́ mú olórí aṣọ ẹ̀kọ́ wà lánàá mi mọ̀ pé mi nìdí mà kọ́kọ́ lọ́ọ́ mú aṣọ ẹ̀ mọ́ kọ́kọ́ wò pé aṣọ wò ó àṣẹ mi nìrí kankan mọ́ kò sí. bí n ṣe wà ni mo ṣe wà o nǹkan tó kù mí kù ni. tòní òò ọ̀pọ̀ ohun ló máa ń fa ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná nínú ilé ní ọ́fíìsì bí àwọn ohun èlò ìdáná bí afẹ́fẹ́ ìdáná mímu sìgá nínú ilé títan iná àbẹ́là àwọn ohun èlò tó ń lo iná mọ̀nàmọ́ná àìkójànú àwọn ọmọdé láti fi iná ṣeré rírọ epo sí ẹ̀rọ amúnáwá nígbà tó bá ń ṣiṣẹ́ lọ́wọ́ bákan náà ìjàmbá ọkọ̀ a máa fa ìjàmbá iná bíbé ọ̀pá epo a máa fa ìjàmbá iná bákan náà ju gbogbo rẹ̀ lọ àwọn ìgbésẹ̀ tó ń ti àkíyèsí láti dènà ìjàmbá iná àkọ́kọ́ nítorí àkọsílẹ̀ àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì sọ wípé ó lé ẹgbẹ̀rún méjì àwọn oníṣòwò tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná máa ń sọ sí kolobo ní ọdún kan. nítorí náà ní àwọn ìgbésẹ̀ láti dènà ìjàmbá iná ṣe ṣe pàtàkì láti gbé bíi kíkíyèsí àwọn ohun èlò iná nínú ilé tàbí ní ibi iṣẹ́ pípa ẹ̀rọ amúnáwá kí a tó rọ epo sí i gbígbé afẹ́fẹ́ ìdáná jìnnà sí ilé ìdáná pípa àbẹ́là nígbà tí a bá fẹ́ sùn jíjìnnà sí mímu sìgá nínú ilé tàbí níbi tí epo bẹntiró bá wà kíké gbàjarè láti pe nọ́mbà pàjáwìrì àwọn panápaná ju gbogbo rẹ̀ lọ ká jìnnà sí ibi tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná bá ti bẹ́ sílẹ̀ ká sì rí wípé ohun gbogbo tó lè ṣe okùnfà ìjàmbá iná òun ni a jìnnà sí ṣògo rẹ̀ nìkejì.